tá a bá ní ká fi wèrè ilẹ̀ kó ṣòkú ìyá ẹ̀ bó bá ṣe wù ó lè sún jẹ ó dẹ̀ kàn lè jó sójú títì àmọ́ òórùn rẹ̀ ò ní dára àdúgbò ọgbàdàn ìdí nìyẹn tá a fi tara ṣàṣà tá a fi ní fòkú lẹ̀ kó ṣòkú ẹ̀ bó bá ṣe wù báyé kó sọ̀rọ̀ tó pọ̀ nínú brókàsì ẹ̀ tó ṣe lánàá lẹ́yìn tó ti fi àwọn ẹ̀sùn kàwé lóye Sunday Igboho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 kẹ́ súnmọ́ bíi ti tẹlifíṣàn àbí laptop àbí tẹlifóònù tẹ máa ń fi wo ara wa lórí ayélujára kẹ́ súnmọ́ bíi tó bá wà kẹ́ wá fi sí gbọ́yàwó ọ̀rọ̀ wọ́n ní orò bá sọ̀kò orò lèyí tí mo mú dání nǹkan máyégún ló sọ̀kò sórí òrùlé ó sì ti dandan kó gbóhùn onílé onílé ti wá ṣetán láti dẹ́kun for Mayego, Mayego has never been fighting for Yoruba nation. Mayegun has been fighting for Biafra. Ìgbà tó wá rí bí nǹkan ṣe lọ ni Mayego. náà fara pẹ́ ọ̀rọ̀ pé ká gba òmìnira ìran Yorùbá. Mayegun is more of Igbo than Yorùbá. Gbogbo ìṣesí Mayego, kò yàtọ̀ sí ti Igbo torí àtìlẹ́yìn tó gbẹgbẹ́ ní Báyégún ṣe fún Peter Obi ní twenty twenty three lórí ètò eh, ìbò tó kọjá lọ Báyégún sọ̀rọ̀ ó fa kòkó òkun yọ èmi náà gbé bírò mi mo mú tákàdá ọ pẹ̀lú ìwé mo kọ àwọn ọ̀rọ̀ tó sọ sílẹ̀ léyìí tí mo yànnàná lẹ́yọ kọ̀ọ̀kan ẹ bọ́ máa dé yẹn dúpẹ́ pé ìjì tó jà kò dominú àgbẹnù ká ló dominú àgbẹnù ni ìtàwí ìkọlà àbámọ̀ sọ ẹni àdìságbójú òkòlé ọ̀jẹ̀ ní agbá kí ni tẹ́ fẹ́ lọ́wọ́ máa dé ẹ ẹni tó ti wà ní ìdálẹ̀ going to four years now tí ò lè wálé àbí nítorí bá àwọn fídíò wọn ní ìmẹ̀kọ if you care to know ìmẹ̀kọ ò jìnnà sí Kotonu o bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá gbọ́ èdè tí a ń sọ dáadáa ní ìmẹ̀kọ ẹ mọ̀ pé kò fẹ́ẹ́ fi gbogbo ara pẹ́ ti Yorùbá àmọ́ Yorùbá ni wá wọ́n dẹ̀ gbọ́ Yorùbá dáadáa àmọ́ wọ́n ti sún mọ́ Benin Republic kẹ́ ẹ lè mọ̀ kó lóye Sunday Igboho ṣà ń ṣọ̀kà kínní pé nǹkan ò gbọ́dọ̀ bàjẹ́ ńlọba déyà bá ń ṣe yóò bá jẹ́ bẹ́ẹ̀ ni tẹ́ bá fẹ́ sọ pé ó ti gbòmìnira tòótọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ amọ̀kọ mẹ́kọ̀ọ́ èyí tí Máyégún sọ wípé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé ó ní ètò ó sì ní ọ̀rọ̀ ohun àtẹ̀lé tó sọ fún lóye Sunday Adisa ọba dé ẹ mọ́ lẹ́yìn <laughs> tí Máyégún tó fọwọ́ rẹ̀ sọ̀yà wípé òun ní àwọn ẹ̀rí máa jẹ́ mi rìnṣó tó lè fi sọ wípé olóyè Sunday Igboho Òòṣà àtàṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n jọ sùn pàǹpàpọ̀ wípé kí wọ́n wá àtàkì ilé wọn ní July 1st 2021 I want the all Yorubas to hold Mayego accountable for that statement and I want the twelve people the twelve disciples tí wọ́n kórè lé Àbújá kásù mayegun for that statement torí pé tó bá ṣe pé lóòótọ́ mayegun ní evidence yìí lọ́wọ́ láti ìgbà yìí tí ò sì gbé jáde síta tó wá fi àwa méjìlá yẹn ká lọ rèé jẹ̀yà kọ̀mọ̀dé nílùú àbújá ajá pé ẹni ibi gbá àti pamọ́ rí balùwẹ̀ ó ní mayegun tí ò sì yẹ kí ìran yorùbá ó fojú rewo mayegun bẹ́ẹ̀ ni fún ìdí àtàlàyé àdìsá. ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ ńlá ní July first jẹ́ o gbogbo ọmọ Yorùbá ẹ wá gbọ́. ọjọ́ ọlọ́lẹ̀ gbàgbé ló jẹ́ nínú ìtọ́mọ Yorùbá pátápátá. àtọmọ ọkọ àtọmọ àlè ọjọ́ ọlọ́lẹ̀ gbàgbé ló jẹ́ o. ìṣẹ̀lẹ̀ ńlá tí ó ṣe gbàgbé tí ń gbomi lójú tẹrú tọ́ ọmọ. ìṣẹ̀lẹ̀ ńlá ni ìṣẹ̀lẹ̀ July first lẹ́yìn tí máyégún tí wọ́n fi ẹnu ẹ̀hẹ́ mú ní ìsìn pẹ̀lú àwọn àjà àràbùkà ọ̀rọ̀ tó ń sọ Máyégún ṣé o ti gbàgbé ni bọ́ ọ bá gbàgbé jẹ́ kí n rán ẹ létí July nineteen tí n bá gbàgbé bí n bá gẹ̀ tiẹ̀ July nineteen kó tó di pé ìdájọ́ Supreme Court ó wáyé ní twenty twenty three. Maiyegun ìwọ fúnra rẹ mọ̀ wípé Peter Obi ló fi gbogbo ìkànnì rẹ campaign fún which I have the evidence torí mo máa ń follow ẹ back to back. mo máa ń follow ẹ back to back. mo fẹ́ fi fídíò yẹn hàn yín ni o àti ní tí máyégún kọ sórí ẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé máyégún wọn mọ̀tàn wá kó má fọ̀bọ́ lọ ìran Yorùbá torí pé I am not going to take that from him lóòótọ́ olóyè sàdégbò òṣàjọ́ ọmọ Yorùbá tí ó sì ní fọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀ láéláé olóyè Sunday Igboho Òòṣà wá sọ wípé yorùbá nation àní kankan ṣe pẹ̀lú protest end bad government àdìsá máa ti ń sọ màá dẹ̀ ṣàlàyé èyí tí yorùbá nation dúró fún a dúró fún pínpín orílẹ̀-èdè nàìjíríà pé kí ẹlẹ́kọ̀ọ́ kókó ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ ìta dúró fún nìyẹn àdúró fún end bad government àbí end so or end that ní tí gbogbo ayébọ lóye sádẹ́gbòho ṣàmọ́ ó ní wípé àní ẹ pín wa ẹjí oníkálukú ọmọ ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ kẹ́lẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ tẹ bá ní pé ká end bad government ṣe abẹ́kọ́lẹ̀ Sunday Igboho ó sọ̀pọ́ọ̀tì Shettima ni láti gbàjọba àbíkọ́lẹ̀ Sunday Igboho ó sọ̀pọ́ọ̀tì military coup àbíkọ́lẹ̀ Sunday Igboho ó sọ̀pọ́ọ̀tì wípé ká gbéjọba kalẹ̀ fún Peter Obi torí pé ọ̀rọ̀ máyégún yìí kò yé mi. mo fẹ́ wá fídíò Máyégún ti twenty twenty three July nineteenth níbi tó gangan fúnra ara rẹ̀ ti kọ́ sórí ìkànnì rẹ̀ ti ń sọ wípé Peter Obi làwọn dìbò yẹn o wípé kì í ṣàtìwájú Bọ́lá Ahmed Tinubu léyìí tó ń sọ fún wa wípé. òun gangan fúnra ara rẹ̀ làbá bá pè ní alábọ̀dé fún ìran Yorùbá tí ń pẹ nìkan lọ́dàlẹ̀. òfin bo Máyégún òfọ̀rọ̀ Peter Obi bò rárá ìwọ pẹ̀lú bàbá Ayọ̀ Adébánjọ torí mo gbọ́ káàkiri pé àwọn Afẹ́nifẹ́re wọ́n ti support protest end bad government kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ mo ka ibo yín pé you are still suffering from the loss of that election tí ọ̀já sọ́wọ́ Peter Obi toró lóye Sunday Àdìsán ọmọ Adéyẹmọ kò sí nǹkan kan bákan pẹ̀lú ọ̀rọ̀ end bad government in Nigeria kọ̀ọ̀kan ó ṣe kan Mayegun àtijọ́ tó ti máa ń criticize Bọ́lá Ahmed Tinubu ìwọ náà lọ sọ ní Tinubu ìwọ náà lọ sọ ní Kọ́lú I'm asking you this ọjọ́ wo ìgbà wo ló ti ever criticize Peter Obi rí àmọ́ gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ nípa Peter Obi wàá àwọn apá kan gbogbo ibi tí aburú Tinubu bá ti wá orí ìkànnì rẹ la kọ́kọ́ rí i. Onígbé Tinubu was supporting Yoruba Nation for him to win the ticket for presidency. Mayegun kò yí ọ ní. Bàbá yí ọ ní. O ò ní máa pa lálẹ́nu kọ́ Ọlọ́run sọ̀rọ̀. Èmi ti sọ̀rọ̀ yìí so many times. Olóyè Sunday Igboho Oòṣà. Oládìsá ọmọ Adéyẹmọ. Mo ní ọ̀pọ̀ àwọn pípù yìí ẹ̀yìn abiniwá àti pamẹ́rẹ́ balùwẹ̀ àfi ajẹmẹ́fẹ́ ajó tí fúnni lóko ní ọ̀pẹ́rú. ìníwá Mayegun sọ wípé Tinubu ìlọsọ fún olóyè Sunday Igboho ṣàfikún máa sá lọ Kotonu wílẹ́yìn Kotonu kó sì máa lọ Dublin kó wá bá wọlé gbà tó bá wò ó pé Tinubu àwọn òfin Nnamdi Kanu sílẹ̀ and mind you olóyè Sunday Adisa ọba Adéyẹmọ did not commit any crime against Nigeria government wọ́n àfi ìṣẹ́jú kan proscribe Yorùbá nation wọ́n ti proscribe Biafra ayé eh, IPOB tẹ́gbẹ́dání bó bá ṣe wípé irú protest tí olóyè Sunday Adisa ọba adéyẹ má gbé dání tó ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tó bá ṣe pé ó ní ìtàjẹ̀sínú tó ní ìtàjẹ̀sílẹ̀ nínú ni ìtàwí ìkọlà bàbá sọ tó bá jẹ́ wípé protest rally tá a ṣe tàbí pè fún òmìnira ìran Yorùbá tó bá ṣe wípé a fi ba gbogbo ogún ìran Yorùbá jẹ́ ni ìtàwé yìí kọ́ làbá máa sọ àmọ́ kò sí ibi kankan kò sí ibikíbi tí olóyè Sunday Adìsán ọmọ Adéyẹmọ ti gbèsè ìwọ́de tá a ti rí ìtàjẹ̀sílẹ̀ tàbí tá a ti rí ìbá ogún ìran Yorùbá jẹ́ kò sí. tá a bá tọ́lẹ̀ Sunday Igboho tá a bá sọ wípé yorùbá nation ò ní nǹkan kan ṣe pẹ̀lú rálì tẹ́ ẹ gbé dání tó rà bẹ̀ ní dẹ̀ǹbẹ̀ lábẹ́ mi ẹ̀yin eléré ibú ẹni bí ẹni òkò sí pamọ́ rẹ balùwẹ̀ ẹ̀yin lẹ́wà under protest end bad government in Nigeria kò dẹ̀ ní ṣe pẹ̀lú yorùbá nation tó bá ṣe bẹ́ẹ̀ gbé rally end Nigeria now tẹ́ ẹ gbé jáde ṣe gbogbo yín sponsor ẹ̀ it will be there for you torí pé tó ń gbé dání nìyẹn pé amalgamation tó so ìran yorùbá pọ̀ ó ti expire pé Nigeria is an expired country ẹ pín wa ní wàrà sẹ́sà kí oníkálukú kó dánwò ìyá rẹ̀ gbé. kó ní kálukú kó ṣe kí ni kó dánwò ìyá rẹ̀ gbé àmọ́ ẹ̀ ṣerú rálì yẹn rally wípé kẹ́ ẹ bà gbogbo property wa nípínlẹ̀ èkó jẹ́ ìní rally tẹ́ ń ṣe ìgbà endsars ṣe máa yẹ nǹkan tó bàjẹ́ tá a bá gba orílẹ̀-èdè yorùbá nation tá a fẹ́ gbà tábí náà nígbàgbọ́ tí gbogbo wa nígbàgbọ́ pé ọlọ́run olódùmarè yóò gbà fún wa ṣe ẹ̀fẹ́ ká bẹ̀rẹ̀ from square one ni níjọ́ wo lẹ ṣe protest tẹ ẹ fi ná sí alábàárí níjọ́ wo lẹ ṣe protest lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ lọ rèé ju iná sí ìdúmọ̀tàrí kò gbáyé máa bá gba yorùbá nation léyìí tí mo nígbàgbọ́ wípé a gbà á gbogbo àwọn buses happy theatre àtàwọn ibi tó ṣe gbòǹgbò gbòǹgbò gbọ̀ngì tí àwọn ọmọ Ìgbò rẹ màlẹ́gùn tẹ̀jọ́ pawọ́pọ̀ ẹni ogún Tinubu ni tẹ̀ ń sọdá sí tó sì jẹ́ ogún ìran Yorùbá tẹ́ tọ́ sọná sí tẹ́ ń bàjẹ́ ṣé ìgbà tí kọ́lọ́yè Sunday Igboho ṣá ṣé tí kò support nìyẹn destruction of government properties Nino nínú àwọn ibi lawyer. Lawyer lọ́yà àwọn tó organize endsars nínú àwọn ibi tí wọ́n kọ wípé àwọn ó ti ṣe protest <laughs> ẹ mọ̀ jẹ́ ká fún yìí ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ wọ́n ní olúùlú tí í ṣe ìlú ìbàdàn ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní olúùlú tí í ṣe òṣogbo àbújá adámáwá wọ́n fẹ́ ka ìpínlẹ̀ mẹ́jọ ẹjẹ́ bí nílé rè kí ló dé tí rálí ò ṣẹlẹ̀ ní anambra kí ló dé tí rálí ò ṣẹlẹ̀ ní abia kí ló dé tí ò sí rálì ní Imo kí ló dé tí ò sí rálì ní Bayelsa kí ló dé tí ò sí rálì ní Delta kí ló dé tẹ́ ẹ̀ gbé rálì yẹn lọ sí Warri kẹgbẹ́ lọ sí Àsàbà tá a bá fẹ́ ṣe rálì tó kàn sáì gbogbo wa èmi nígbàgbọ́ pé kí oníkálukú wa ká tẹ ọkàn létí ká lọ ìpínlẹ̀ tí wọ́n ti gbé bí wa lọ́mọ kí gbogbo ọmọ Ìgbò tí bẹ ní ìpínlẹ̀ Èkó kí á gbẹkọ̀ létí kí á gba ìlú wọn lọ kọ́mọ haúsá ti ń bẹ ní èkó kí á gbẹkọ̀ létí kí á gba ìlú wọn lọ kí yorùbá ó ṣe protest yorùbá kọjá pé yorùbá fúnra ara rẹ̀ nìkan lọ́dá wà ní ìpínlẹ̀ èkó tó ń ṣe protest kí yorùbá nìkan sọ kọ́dá wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ kan ṣe protest kí yorùbá nìkan sọ kọ́dá wà ní ìpínlẹ̀ ògùn kan ṣe protest kí yorùbá nìkan sọ kán wà ní ìpínlẹ̀ ọ̀ṣun kan ṣe protest kí yorùbá nìkan sọ káwà ní ìpínlẹ̀ èkìtì ká ṣe protest kí yorùbá nìkan sọ káwà ní ìpínlẹ̀ ondo ká ṣe protest kó sì lọ ní sẹdẹrẹ wẹ̀rẹ̀rẹ̀ ní tòbínòbí ní alálà àfíà kò sí òfin kan ní àgbáláyé tó sọ wípé kéèyàn má fi ẹ̀hónú hàn tó bá ti wá jẹ wípé ọ̀wọ́ yorùbá nìkan ní fi ẹ̀hónú hàn ní inú ìlú rẹ̀ ṣe é mà wípé yorùbá ò ní ponú débi wípé kí á ba ogún òní wọn jẹ́ a mọ̀ wípé nta fẹ́ dé bá bí a bá gba orílẹ̀-èdè tiwa tán nta fẹ́ dé bá náà fúnra ara wa la bàjẹ́ lẹ́yìn tí mo sì mọ̀ wípé ọmọ Yorùbá ò ní ẹ̀fà ṣerú ẹ̀ á ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ni ẹ wo ìwọ́de tá a ṣe ní ìgbà Yorùbá nation agitation tá à ń protest káàkiri ìpínlẹ̀ èkìtì ló jáde jù ọlọ́pàá ń wò wá sójà ń wò wá gbogbo ẹ̀ṣọ́ aláàbò pátápátá ìní wo olóyè Sunday Igboho Oòṣà tí ọ̀rọ̀ ti ń sọ tí sì ń dùn létí wọn wọ́n ń wò wá torí pé àbá dúkìá ìjọba kankan jẹ́ torí àwa yorùbá a ní ọpọlọ adẹ̀ní làákàyè lórí wípé ogún wa ò gbọdọ̀ bàjẹ́ látọwọ́ wa nígbà bá àkì ṣe ọmọ akóti létà a kì í ṣe arúgbó ọmọ. ìgbà tí ibo tá a bá wájọ protest nìbàdàn tó wá ràn wá lọ́wọ́ tó ọlọ́rẹ̀ ti nọ́bọ̀ Cocoa House tó ràn wá lọ́wọ́ tó ti nọ́bọ̀ sẹkítírì àti nìbàdàn tó ràn wá lọ́wọ́ tó ti nọ́bọ̀ local government wa tó ràn wá lọ́wọ́ tó wo Liberty Stadium Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Stadium tó ti nọ́bọ̀ tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ wo Premier Hotel tẹ́ ti nọ́bọ̀ tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ wo Premier FM tẹ́ ti nọ́bọ̀ tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ wo NTA tẹ́ ti nọ́bọ̀ tẹ́ tún ràn wá lọ́wọ́ tẹ́ wo bcos tẹ́ ti lẹ́bọ̀ọ́ tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ kánná sí fresh fm tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ kánná sí lájẹlú tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ kánná sí àgídìgbò gbogbo bus terminal tí gómìnà Ṣèyí Mákindé ṣe tẹ́ kánná sí gbogbo ẹsẹ̀ntà wa tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ kánná sí uch ńbàdàn sọmọ ibo ràn wá lọ́wọ́ tó kánná sí ẹjọ́ nítorí ọlọ́run kí ni kí ìran yorùbá ó dé bá. ọ̀rọ̀ làákàyè ni torí wípé we are all feeling this pain together. wọ ẹ̀rù ìbá ogún wa jẹ́ láti ọwọ́ àwọn àjòjì gbòlòdò ìní ń bà wá. there is nothing bad in peaceful protest. kàmákàmá ibo ọba wa sọ iná sí cocoa house tó o lè lọ sí Anambra kó o lọ sí Abia kó o lọ sí Imo láti lọ rèé sọ náà sí àwọn property yín bẹ̀ ìyẹn nìkan làwa ò fẹ́ ìlọlọ́yẹ̀ Sunday Igboho sáfi sọ wípé Yorùbá nation are not involved in end bad government protest we can only be involved if it is end Nigeria torí a mọ̀ after you end Nigeria a gba òmìnira wa àmọ́ end bad government kí ló fẹ́ mú wá kí ni end bad government protest kí ló fẹ́ mú wá protest wo la ti ṣe ní jàgídíjàgan àbẹ́ ìbá àṣẹ ní jàgídíjà tó bí èso re ní nàìjíríà rí tí máyégún bá wá sẹnu wọ́tọ̀wọ́tọ̀ tó ń pe bájà sọ́lá àdìsán máa dé ẹ̀ma lórúkọ tí ọ̀jẹ́ rántí o bàbá tó bá gbèsè òkà ọmọ rẹ̀ ọ̀jẹ̀ ń bẹ̀ o àbá tó sì ní ìyàmúlé àwọn ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ ò ní jẹ tíra o ìjà olóyè sádẹ́gbò ó ń jà ìjà gbogbo ìran Yorùbá ni we are not giving you twenty four hours báyégún evidence tó ní against olóyè sádẹ́gbò tó ní wọ́n gbowó lọ́wọ́ Tinubu tó ní pé Tinubu ló mọ̀ ní Tinubu àtolóyè sádẹ́gbò lájọ plan bí a ṣe àkáàkiri olóyè sádẹ́gbò tí ẹ̀mí méjì tó fi bọ́ tí ọ̀pọ̀ àwọn aláìṣẹ̀ tá a fi dèrò Àbújá evidence ò Mayegun kó bọ́ta tó ọ̀bá kó bọ́ta ò jèrè ọmọ Igboho is our own hero if he is not your hero he is our own hero torí pé ìwọ Mayegun rẹ̀ dára dá yìí àárí ọ kọ́ ọ wálé nígbà tójú ń pààrọ̀ Yorùbá o.